ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ìkọkànlélọ́gbọ̀n. ó kà báyìí ní ọjọ́ kan náà lọ́jọ́ kìíní ọ̀sẹ̀ nígbà tí alẹ́ lẹ́ tí a sì ti ilẹ̀kùn ibi tí àwọn ọmọ ẹ̀yìn gbé péjọ nítorí ìbẹ̀rù àwọn Júù bẹ́ẹ̀ ni Jésù dé ó dúró láàrin ó sì wí fún wọn pé àlàáfíà fún yín nígbà tí ó sì ti wí bẹ́ẹ̀ tán ó fi ọwọ́ àti ìhà rẹ̀ ọ̀wọ́n nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn yọ̀ nígbà tí wọ́n rí Olúwa. Nítorí náà, Jésù sì tún wí fún wọn pé, “Àlàáfíà fún yín, gẹ́gẹ́ bí Baba ti rán mi, bẹ́ẹ̀ ni èmi sì rán yín.” Nígbà tí ó sì ti wí èyí tán, ó mí sí wọn, ó sì wí fún wọn pé, “Ẹ gba Ẹ̀mí Mímọ́. Ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni tí ẹ̀yin bá fi jì, á fi jì wọ́n ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni tí ẹ̀yin bá dá dúró, á dá wọn dúró. Ṣùgbọ́n Tọ́másì, ọ̀kan nínú àwọn méjìlá tí à ń pè ní Dídímù, kò wà pẹ̀lú wọn nígbà tí Jésù dé. Nítorí náà, àwọn ọmọ-ẹ̀yìn yòókù wí fún un pé, “Àwa ti rí Olúwa.” Ṣùgbọ́n òun wí fún un pé, “Bí kò ṣe pé mo bá rí àpá ìṣó ní ọwọ́ rẹ̀, kí èmi sì fi ìka mi sí àpá ìṣó náà, kí èmi sì fi ọwọ́ mi sí ìhà rẹ̀, èmi kì yóò gbàgbọ́. Lẹ́yìn ọjọ́ mẹ́jọ, àwọn ọmọ-ẹ̀yìn sì tún wà nínú ilé àti Tọ́másì pẹ̀lú wọn. Nígbà tí a sì ti ti ìlẹ̀kùn, Jésù dé, ó sì dúró láàrín, ó wí pé, “Àlàáfíà fún yín.” Nígbà náà ni ó wí fún Tọ́másì pé, “Mú ìka rẹ wá níhìn-ín yìí, kí o sì wo ọwọ́ mi sì mú ọwọ́ rẹ wá níhìn-ín kí o sì fi sí ìhà mi, kí ìwọ má ṣe jẹ́ aláìgbàgbọ́ mọ́, ṣùgbọ́n jẹ́ onígbàgbọ́. Tọ́másì dáhùn, ó sì wí fún un pé, Olúwa mi àti Ọlọ́run mi. Jésù wí fún un pé, Nítorí tí ìwọ rí mi ni ìwọ ṣe gbàgbọ́. Alábùkún fún ni àwọn tí kò rí mi, tí wọ́n sì gbàgbọ́. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì mìíràn ni Jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí, ṣùgbọ́n wọ̀nyí ni a kọ, kí ẹ̀yin lè gbàgbọ́ pé Jésù níí ṣe Kristi náà, Ọmọ Ọlọ́run àti pé nípa gbígbàgbọ́ kí ẹ̀yin lè ní ìyè ní orúkọ rẹ̀. Jẹ́ onígbàgbọ́, má ṣe iyèméjì mọ́. Ní àṣálẹ́ ọjọ́ àjíǹde Jésù, ó fi ara rẹ̀ han àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ láti ró ìgbàgbọ́ wọn ní agbára tún ẹsẹ̀ kọkàndínlógún sí ìkọkànlélógún kà kín ní ẹbùn pàtàkì tí jésù fún àwọn ọmọ ẹyìn rẹ ní ẹsẹ kẹtàlélógún ẹkọ pàtàkì wo ni a rí kọ lára tòmáṣì lẹyìn tí jésù ti fi ara rẹ hàn án láàrin àwọn ọmọ ẹyìn tó kù ẹsẹ kejìdínlọgbọn tòmáṣì ni ẹni àkọkọ tí ó jẹwọ jésù ní olúwa mi àti ọlọrun mi Gbogbo wa ni a nílò ẹ̀mí mímọ́ Ọlọ́run láti ran ìgbàgbọ́ wa lọ́wọ́. Gba ẹ̀mí Ọlọ́run láàyè láti gba àkóso ayé rẹ. Ẹ̀kọ́ kíkà ti òní fi yé wa pé kìí ṣe gbogbo ohun tí Jésù ṣe àti ọ̀rọ̀ tí ó sọ ni a kọ sílẹ̀ tán. Kí ni ìdí tí a fi kọ ohun tí a kọ sínú Bíbélì Mímọ́? Wo ọgbọ̀n títí dé ìkọkànlélọ́gbọ̀n. Àdúrà Olúwa jẹ́ kí ọ̀rọ̀ rẹ fún ayé mi ní ìtumọ̀. Àmín.